you up on me. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأصلي وأسلم على أشرف المرسلين نبي جاء بالقرآن كالشمس في دعاها وجاء بسنتك القمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبط في ظلمة الليل إذا يغشاها وعلى آله وأصحابه الذين نصروه في دين الله وهاجروا معه فنعم المهاجرون ونعم الأنصار وعلى تابع لهم بحسان إلى يوم يرث الله لعرض ومن عليها وهو خير الوارثين أدوك فبولوا أبا ọba adúpẹ́ fọ̀bọ́ olúwa ọba àwa ẹ̀dá tó jẹ́ ká fojú kárọ́mọ́tọ́nà adúpẹ́ fọ̀bọ́ olúwa adúpẹ́ fọ̀bọ́ lọ́hùn ọba àwa ẹ̀dá adúpẹ́ fọ̀bọ́ olúwa ọba àwa ẹ̀dá tó jẹ́ ká fojú kárọ́mọ́tọ́nà adúpẹ́ fọ̀bọ́ olúwa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àná ọba òní ọba ọ̀la ọba tó ní gbogbo ọjọ́ gbogbo ọba tí ò sí ẹlòmíì lẹ́yìn ẹ̀ ọba alágbára lórí gbogbo ń tọ́ dá ọba tí ọjọ́ ẹnìkankan ọba tẹ́nìkan ọjọ́ ọba tí ò bímọ ọba tí ò bẹ́ ẹnìkankan ẹnìkan ò bí ọlọ́run ọlọ́run èsì ènìyàn kì í sàlìjànú kọ́dà ọlọ́run kì í ṣe e, kì í ṣe àwòrán tí àwọn èèyàn ọlọ́run wa lòun súnmọ́ àwọn ọmọ ènìyàn ju sọ́run wa lọ látara bẹ́ẹ̀ ọlọ́run wọn tó ṣe léyìí tó sì já dá ọmọ pé wọn náà lọ ọlọ́run ọba wọn náà ládúpẹ́ fún ọlọ́run gba ọpẹ́ wa sáyẹ̀ ọpẹ́ fún wa gbẹ̀yìn wa sáyẹ̀ ẹ̀yìn fún wa bá a sàlékún kẹ́ àtìgẹ̀rẹ́ fún adéwálé ànábì Muhammad àmọ́ dúpẹ́ náà ni nítorí pé iṣẹ́ ọwọ́ wa kó sọ wá dòní ìmọ̀ ṣe wa kó sọ wá dòní ọlọ́run ìwọ nù fẹ́ rẹ nínú àánú rẹ tó ṣe fún wa tó tún kà wáyé pé àmọ́ bẹ nínú ẹni tó tún gba Ramadan ẹlẹ́ẹ̀kejì lónìí àtúnbẹ̀rẹ̀ Ramadan ẹlẹ́ẹ̀kejì báyọ̀ ọlọ́run mọ́sàsánù wa jẹ́mi wọ́ parí ẹ̀ adúpẹ́ tàná asùdúpẹ́ tọdún ni tó ní kó sojú ẹ̀mí wa ọlọ́mọdá ṣe dáadáa fún wọn ọlọ́run à ń fi àsìkò yìí tọrọ àlékún àánú ọlọ́run fún gbogbo àwọn àfáà wa ńláńlá tó wọn ti lọ àtàwọn àfáà wọn ńláńlá tó ṣẹ́kù láyé tá à ń mumi àlùbáríkà wọn tá à ń mumi mọ̀lọ́dọ̀ wọn ọlọ́run já rí wọn pé àwọn tó ti lọ bá a ṣàlékún kẹ́rẹ́ fún wọn àwọn tó ṣẹ́kù fún wa ọlọ́run já fi òru wọn sásọ pé ọlá la ilaha illallah muhammadu rasulullahi nílé iṣẹ́ wa ilé iṣẹ́ sulawok nigeria limited tó agbátẹrù ètò Ramadan lecture yìí tán ni wọn máa ṣe tán gbé owó wọn kalẹ̀ tán gbé dúkìá wọn kalẹ̀ tán fi ń spọ́ṣọ́ ètò yìí ọlọ́run dàrẹ́kítọ̀ iléeṣẹ́ náà ẹ̀mí wọn àlàáfíà wọn dọwọ́ rẹ ọlọ́run bá wa sọ ẹ̀mí ọba sọ àlàáfíà wọn ọlọ́run iléeṣẹ́ náà ń produce ń tọ́pọ̀ ara tó ń produce náà ni wọ́n ń produce lawafin wọ́n ń produce one stone wọ́n ń produce sulafin gbogbo oníranran egbòogi ni wọ́n ń produce tí sì ń ṣe ti ń jẹ́ afáralókun gbogbo tó ń produce yìí ọlọ́run máa bá a fa àlùbákàṣe fún wọn ọlọ́run gbogbo ẹni tí máa ń lo production wọn ọlọ́run jẹ́ ọmọ ríwòsàn ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú pẹ̀lú ètò ramadan wa tá à ń bára wa sọ lánàá látara yìí pé kí ni ọlọ́run pé oṣù yìí fún wa kí sì ni àwọn tí ọlọ́run ní ká ṣe nínú ẹ̀ kí ni àwọn òfin ọlọ́run tí ń bẹ́nu oṣù yìí bọ́ọ̀lù ọlọ́run ṣe ní ká gbá àwẹ̀ ǹjẹ́ àwẹ̀ tá a fẹ́ máa gbà yìí ìjọkọ̀ fún wa látara àwọn kan tí ó ìjọkọ̀ fún wa látara ojúṣe wa láàrin inú ilé gbogbo ẹ̀ náà ni alukurani ní ọ̀yẹ̀nàná fún wa a máa tẹ̀síwájú látara wípé a tún padà sínú ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe alukurani kẹrin ọlọ́run bọ̀rọ̀ wa ọlọ́run bá a sọ lánàá abádébi pé ọlọ́run ní wàlà alákùn tẹ̀síkùrú kẹ́lì bá jẹ́ni tí ọmọ dúpẹ́ fọlọ́run ní ìkángun ìgbàwẹ̀ Ramadan ọlọ́run tó wá ń tẹ̀síwájú lónìí nínú oṣù Ramadan níbi tí ń bá wa sọ wípé bàdà àwọn tó bẹ́ẹ̀ láhìmínà ṣẹ́ ìtọ́ ní ọ̀rọ̀ ajé mi bisimilahi rahmani rahim ọlọ́run ní òhìlálàkùn lẹ́yìnlátà ṣùyàmì àròfàṣù ìlànìṣà ikùn hunna libaasu lakum wa antum libaasu lahunna alimallahu annakum kuntum takhatanuna anfusakum fataba alaykum wa'afa ankum fal'ana bashiruhunna wàbútẹ̀gù mà kátàbà lọ́hùn làkùn wàkùlù wàṣírọ́bù hátà yàtàbà ìyànà làkùn mọ̀lọ́ xayétò lẹ̀ abuyadu mẹ́nà lẹ̀ xayétò lẹ̀ àṣìwádìí mẹ́nà lẹ̀ fàjírí thumma atimu ṣìyàmà ìlà láìlì thumma atimu ṣìyàmà ìlà láìlì wàlá tubashiruhunna wa antum akifuna fil masajidi tilika hududullahi fàlà tẹkẹrọ bó ha allahu akbar fàlà tẹkẹrọ bó ha tilika hududullahi fala takrabuha kadhalika yubayyinu Allahu ayatihi linnasi la'allahum yattaqun. ọlọ́run bá ní ẹ̀yin mùsùlùmí tí mo ní ẹ gba àwẹ̀ ẹ̀yin mùmíní tí mo ní ẹ gba àwẹ̀ ẹ̀yin mùsùlùmọ́ tí mo ní ẹ gba àwẹ̀ ẹ̀yin mùmínà tí mo ní ẹ gba àwẹ̀ àwẹ̀ tí mo ní ẹ gbà yìí mi ì fi dínà ẹ̀tọ́ yín láàrin ara yín ẹ̀tọ́ láàrin ọkọ ẹ̀tọ́ láàrin aya ẹ̀tọ́ láàrin ọkọ sáya ẹ̀tọ́ láàrin aya sọ́kọ ọlọ́run ní mo ti sọ síwájú pé ẹ̀sìn tí mo fi kalẹ̀ fún yín yìí <coughs> ramadan tí mo ní ẹ gbà yìí kìí ṣe ramadan tí ó kó ìnira bá yín èmi mo dá yín èmi mo gbé ètò kalẹ̀ fún yín èmi mo ní ẹ máa sìn mí lára tí mo ní ẹ fi sinmi náà ní oṣù kan tí mo fún yìí ipe ẹ fi kọnú èmi ọlọ́run ẹ fi sádi èmi ọlọ́run ẹ fi tẹ kọ́kọ́rọ́ fún èmi ọlọ́run ẹ fi jáwọ́ kúrò níbi àwọn ìwà pálapàla kẹ ẹ darí padà sọ́dọ̀ èmi ọlọ́run ẹ darí ẹ̀mí mi sọ́dọ̀ ọlọ́run torí pé idá tí mo dá yín wá sáyé mo ní kẹ ẹ wá mọ̀ mí láyé kẹ ẹ wá sìn mí ni mo pèlé ayé fún yín ní ibi tẹ́ ẹ gbé nígbà díẹ̀ mo pèlé ayé fún yín ní ibi tẹ́ ẹ máa yálò nígbà díẹ̀ mo pèlé ayé fún yín ní níbi tẹ́ẹ̀kan rí kọjá nígbà díẹ̀ ẹ padà sórí èmi ọlọ́run àmọ́ kí ni mo ní kí ẹ wá sí ibi tí mo ní ẹ ti rí kọjá yìí kí ni mo ní kí ẹ wá sí ibi tẹ́ẹ̀ gbé nígbà díẹ̀ yìí kí ni àwọn primary assignment ara primary assignment náà ni ọ̀nà márùn tó máa làkàlẹ̀ fún ìdájí fi sèmi ọlọ́run ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kẹ́ ẹ gba àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan tó wọ́n lẹ́ gbà yìí mo wá sọ fún yín pé oṣù kan lẹ́ẹ̀fi sèmi ọlọ́run nínú ẹ̀ tẹ́ oṣù tí mo ní ẹbí sinmi yìí mi ń sọ wí kẹ́ ẹ mọ́ ní ẹ̀tọ́ sí ra yín lọ́nà ti halal lójú kọ́ lọ́run wá dá àyà padà fún wa ọlọ́run wá fi àyà kún fún wa yìí pé uhilla lakum laylata siyami arrafasu ila nisaikum ọlọ́run ní gbogbo ẹ̀yin tí ẹ láyà ń lé táwọn ya yín jẹ́ ẹ̀tọ́ fún yín uhilla lakum ọlọ́run ní aṣẹ́lẹ̀tọ́ fún yín laylata siyami nígbà tí ẹ bá ti ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ tẹ̀ sínú lálẹ́ asílẹ̀tọ̀ fún yín arọ́fàṣọ ìlà nìṣà ikún ẹ sojú kòkòrò orí yín lára àwọn ìyàwó yín ẹ̀yin ìyàwó náà ẹ sojú kòkòrò tí ẹ fẹ́ láàrọ̀ ọkọ yín tí ń jẹ́ àṣepọ̀ láàrin lọ́kọ-láya tó bá ti dalẹ̀ Ramadan tẹ́ ẹ gbà àwẹ̀ sínú tán mo fàṣíkò lẹ̀ fún yín títí e di àsìkò sàárì arọ́fàṣọ ìlà nìṣà ikún ọlọ́run ẹ̀ jánu pẹ̀lú àwọn ìyàwó yín arọ́fàṣọ ìlà nìṣà ikún ẹ̀yin aya náà ẹ jarun pálọ̀ àwọn ọkọ yín lásìkò tí a fi kalẹ̀ fún yín láàrin ìgbà tẹ kírun tẹ kírun ìṣá ìtàn tí èyí dàsìkò tẹ jẹ sàárì ọlọ́run ní hunna libasun lakum ọlọ́run ní àwọn ìyàwó yín aṣọ òbora yín ni wọ́n ṣe wa antum libasun lahunna ẹ̀yin náà tẹ jí ọkọ lẹ́yìn ọkọ halali ẹ̀yin náà jí aṣọ òbora fáwọn ìyàwó yín ọlọ́run ní ní tí mo ní kalẹ̀ fún yín nì ẹ má ṣe ààwẹ̀ tẹ́ ń gbà yìí ẹ má ṣe ìbá láṣepọ̀ láàrin lọ́kọ-láya ẹ má ṣe léèwọ̀ fúnra yín ní alẹ́ Ramadan a ṣe léèwọ̀ fún yín ní àárọ̀ Ramadan a ṣe léèwọ̀ fún yín ní ọ̀sán Ramadan a ṣe léèwọ̀ fún yín ní ìrọ̀lẹ́ Ramadan àmọ́ tó ti dalẹ̀ Ramadan ọlọ́run ní uhilla lakum laylata shiyami ọlọ́run ní gbogbo alẹ́ Ramadan pátá sílẹ̀ tó fún yín àròfàsóyìlà ànísà ikán kẹ́ ẹ ṣe ojúkòkòrò ìfẹ́ láàrin ara yín torí pé mo sọ fún yín pé ẹ̀yin ọkọ tẹ́ ẹ jẹ́kọ̀ọ́ aláàlẹ́ aṣọ òbora lẹ́jẹ́ fáwọn ìyàwó yín ẹ̀yin ìyàwó tẹ́ ẹ náà jẹ́ aláàlẹ́ fọkọ yín aṣọ òbora lẹ́jẹ́ fáwọn ọkọ yín àwọn ọlọ́run la ṣe bẹ́ẹ̀ nítorí kí ló jẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ nítorí wípé kọ́mọ́bà wa gbé ẹrù tí è ṣe ẹrù tiwa káàbà gbé lórí ara wa ọlọ́run ní alimallahu annakum kuntum takhatanuna anfusakum fataba alaykum wa afa ankum ọlọ́run lóhun tóun dá yín alimallahu ó yí ọlọ́run ọba tó mọ yín tó mọ yín kó tó mọ yín kó tó dá yín ó yí eyékéyé pé annakum kuntum takhatanuna anfusakum ẹ mọ jẹrin ara yín lọ́sàn-án ramadan ọkùnrin tó níyàwó tó dáa ńlé tíyàwó wà tó dáa fún un tọ́wọ́ ń fojú kan wọn lọ́sàn-án Ramadan yóò máa lọ sínú ẹ̀ yóò máa wá sórí ẹ̀mí rẹ̀ bí wọ́n ṣe wá sórí ẹ̀mí ọkọ ni wọ́n wá sórí ẹ̀mí aya pé à àfẹ́ sínú tán lálé tá a bá sínú tán lálé ìfọ̀ ọkàn ìyàwó mi tá a bá sínú tán lálé ìfọ̀ ọkàn ọkọ mi ìbẹ̀ nínú ẹ̀mí yín lọ́sàn-án Ramadan alimalọ́wù ọlọ́mọ bẹ́ẹ̀ pé ìbẹ̀ nínú ẹ̀mí yín annakum kuntum takhata'anuna anfusakum fa'afa ankum ọlọ́run lòun ṣe àmójúkòrò fún yín nítorí bẹ́ẹ̀ tó bá ti wá di alẹ́ Ramadan ẹni tó lẹ́tọ̀ lọ́dọ̀ ara wọn ọlọ́run ni ẹ súnmọ́ ara yín wà àfà ánkún ọlọ́run lòún ṣe àmójúkúrò fún yín falẹ̀ àánà ọlọ́run ní ìsìngbà tẹ́ ti kírun ìṣá ìtàn tẹ́ ká sámú tán bashiruhunna ọlọ́run ní ẹ lọ́ọ́ fọ́ ọkà àwọn ìyàwó yín bashiruhunna ẹ lọ́ọ́ jánu pẹ̀lú àwọn ìyàwó yín bashiruhunna ọlọ́run ní ẹ dìmọ́ àwọn ìyàwó yín káwọn náà dìmọ́ yín láwẹ̀ Ramadan wàbútẹ́gù má kàtàbà lọ́ọ̀hùn làkàn ọlọ́run ní ẹ sojú kòkòrò oore tọ́lọ̀ kọ tí ń bẹnu destiny pé ọmọ bóyá àwọn tó o ti ń wá ọmọ látijọ́ yìí bóyá àlùbáríkà rọmọdán tẹ̀ ń bẹnu ẹ̀ yìí tó o bá láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ ní alẹ́ rọmọdán lọ́lọ́run ó fi fi ámì sí i yóò fi àlùbáríkà sí i ọlọ́run ní ẹ kòkòrò ń kọ sínú kádàrá yìí má kàtàbà lọ́ọ̀hùn làkàn ń ọlọ́run ní ẹ máa jẹ láti ìgbà tẹ́ ẹ bá ti sínú wá ṣe ọlọ́run ní ẹ máa mu halali wá ẹ máa jẹ halali ńtọ́tọ́ ẹ máa jẹ haramu nígbà tá sọ fún ọ pé Ramadan tó bá ti lálẹ́ mọ́ a fún ọkọ̀ jẹun ọwọ́ lọ tí ọlọ́run ní ọwọ́ ní ọlọ́run ti jẹ àbọ̀ má mutí ní alẹ́ Ramadan má kànkún ẹ̀ṣẹ̀ rẹ nítorí pé ẹ̀ṣẹ̀ tẹ́ a bá dánú Ramadan ó ju tí a dá nígbà tí èsè àsìkò Ramadan lọ kí ló tó bẹ̀rù Ọlọ́run kí ló tó kọnú Ọlọ́run kí kan ilẹ̀ fún Olúwa rẹ tó dá ọ láti sojú òkòrò oṣù kan láàrin ọdún kan gbogbo oṣù mọ́kànlá yòókù kò sẹ́ni sẹ́ni ṣe sẹ́ni tí ṣùgbọ́n lọ́wọ́n mọ̀ pé gbogbo agbátápátá tó bá ti ní oṣù Ramadan òun kálukú ọmọ sojú òkòrò kó wọn jẹ ní mímọ́ ni ó ṣe gbìyànjú kó jẹ ní mímọ́ nínú oṣù yìí tó fi wọn ajá sí pé ńgbà tó sínú tán lálẹ́ ntí ọ̀tọ́ ntọ́lọ́ ni ó jìnnà sí ló tún wá bẹ̀rẹ̀ sí í ṣe jìnnà sí i wàkùlù wàṣọrọ̀bù ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khayti al aswadi minal fajri ọlọ́run ní àsìkò tá a fi kalẹ̀ fún yín tó jẹ́ ẹ̀tọ́ fún yín láti máa jẹ láti máa mu òun náà ní látàlẹ́ títí títí tí ó fi di àsìkò tó yẹ pé tó o bá mú òwú dúdú àtòwú funfun tó o mú lọ́wọ́ fúnra rẹ ní òkùnkùn ó dàmọ̀ pé òwú dúdú ni òwú funfun ni mí náà lè fajiri ní àsìkò tí àlẹ́fàjàrí máa yọ síwájú ká tó rí pé a pe ìrun àṣùbà iná ní sàárì mọ́ tó a ti dàsìkò yẹn ọ̀ gbọ́dọ̀ jẹ́ nǹkan kan mọ́ ọlọ́run ní tó ń mọ̀ lẹ́yìn ìwà àgbà yẹn tí àlùfáàjẹ̀dẹ́ bá ti wá yọ àti mo ṣe àmọ́ ìlà láìlí ọlọ́run ní ẹ bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ ẹ máa gbàwẹ̀ náà lọ ẹ máa gbàwẹ̀ náà lọ ti di alẹ́ <clears throat> àwẹ̀ tọ́lọ̀ wá ní ọmọ gbà yìí ọmọ gbàwẹ̀ yìí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọmọ gbàwẹ̀ yìí pẹ̀lú ìrántí ọlọ́run kì í ṣe pé mùsùlùmí máa ń gbàwẹ̀ lásán pé ọkàn di ẹnu ẹ lásán wọn gbàwẹ̀ gbogbo ohun tí di ojú rẹ kúrò níbi àti ìmọ̀ ṣíyámọ̀ di ẹnu rẹ kúrò níbi ìsọkúsọ àti ìmọ̀ ṣíyámọ̀ gbé ìròrí ọkàn rẹ kúrò níbi ìròkúrò àti ìmọ̀ ṣíyámọ̀ má kí ọwọ́ rẹ máa lọ sí ṣe haramu àti ìmọ̀ ṣíyámọ̀ má jẹ́ kí ẹsẹ̀ rẹ máa rìn lọ síbi haramu àti ìmọ̀ ṣíyámọ̀ ìlàlẹ̀ ìlì wá pọkàn rẹ ṣòfò pa ojú rẹ ṣòfò pa etí rẹ ṣòfò má jẹ́ tí rẹ máa wo ohun tí ó dáa àti wà ní global age àsìkò globalization láwàyè kò sí ẹni tí ò ní fóònù lọ́wọ́ fóònù tá à ń lò yẹn oríṣiríṣi kan bẹ lórí ẹ̀ tó o bá ti sí fóònù yẹn báyìí tó wọnú Facebook ẹni tí ò sí Facebook tẹ́lẹ̀ wọ́n ti gbé wọ̀ tó yẹ pé orí Instagram nìkan la ti máa ń rí wọ́n ti gbé wọ̀ ọmọ rí àwọn obìnrin tí wọ́n wà ní òhò ni ọmọ rí àwọn obìnrin tí wọ́n bára wọn ṣe eré àtọkùnrin tí wọ́n bára wọn ṣe fasad wọ́n bára wọn ṣe ìbàjẹ́ àti ìmọ̀ ṣe àmọ̀ ìlàlẹ̀ ẹ̀ tó o bá sàdédé mú fóònù rẹ lọ tó o sí Facebook tó o rí tí ọ̀dà ń bẹ̀ kú o ń bẹ̀ àti ìmọ̀ ṣe àmọ́ ìlàlẹ̀ inú ààwẹ̀ lọ wa mọ́ òkú o mọ́ tó fi sí fọ́tò lásán ló ń wò fọ́tò kò sí yàtọ̀ láàrin tó ń lórí Facebook àti tó ń rí ní físíkà àjọwà ní físíkà world ni wọ́n rìkọ́dì ẹ̀ síbẹ̀ ni wọ́n post ẹ̀ síbẹ̀ àti ìmọ̀ ṣe àmọ́ ìlàlẹ̀ ilé gbìyànjú mọ́ gba àwẹ̀ rọ láti àṣùbà tí èdè alẹ́ ọlọ́run ní ẹ máa gba àwẹ̀ náà tọ́wọ́ adalẹ́ wala tubashiruhunna wá à ń tún mọ̀ ákéfò ònà fẹlẹ́ masajid ọlọ́run wá gbé òfin wá ó ní sẹ́fẹ́ mo ní kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lálẹ́ ramadan tó bá ti wá di ọ̀sán ramadan ẹ má súnmọ́ mọ́ wàlá tó bá ṣerú hona ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fọ́ọ̀kà àwọn ìyàwó yín wà á ń tún mọ̀ ákéfò ònà fẹlẹ́ masajid nígbà tó bá di mẹ́wàá ti gbẹ̀yìn ramadan fún gbogbo ẹni tí máa lọ sí ìtìkáfù mọ́sálásí tá àkókò nù ilé wa tá àbọ̀sí mọ́sálásí jámíù mọ́sálásí tá a ti kírun jímọ̀ Ta lọ takùtọ̀ lọ́run níbẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá ó ní àwọn òfin ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìí nínú prógámù wàyí náà ó ní bá a ṣe ṣe ètì káàfù ọlọ́run wá ní wala tubashiruhunna ọlọ́run ní ẹ má súnmọ́ àwọn ìyàwó yín o ẹ má kì í sí wọn ẹ má fọwọ́ pa wọn lára wa antum akifuna fil masajidi nígbà tẹ́ ń ṣe ètì káàfù lọ́nu mọ́sálásì ilé ọlọ́run ẹ fọ́lọ́run lọ́wọ́ tiẹ̀ ilé ọlọ́run èsè yàrá yín ilé ọlọ́run èsè pálọ̀ yín

ọlọ́run ní òfin ọlọ́run ọba nìyẹn tílíkà òdòdó láì àlà ọlọ́run ọba nìyẹn tílíkà òdòdó láì àwọn dọ́ǹt tọ́lọ́run gbé kalẹ̀ ní ẹgbẹ́ ọgbọ́n ọ̀rọ̀ ṣe mọ̀dé bẹ́ẹ̀ tílíkà òdòdó láì àwọn àlà ọlọ́run ọba nìyẹn àwọn red line nìyẹn má da kọjá má súnmọ́ bẹ́ẹ̀ ámbẹ́lì tàbí pé ó da kọjá pé ó tiẹ̀ wá fò kọjá ọlọ́run ní ẹ̀ débẹ̀ fàlà tẹ̀kẹ́rọ̀ bù ha ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ kadhalika yubayyinu Allahu ọlọ́run níbà ni ṣàlàyé fún yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe máa ń ṣàlàyé àwọn àmì rẹ̀ yékéyéké àwọn òfin rẹ̀ àwọn ṣe àwọn mọ̀sí bọ́lọ́run ṣe máa ń ṣàlàyé nìyẹn láàlàkùn láàlàhùn yàtàkùn káwọn èèyàn lè bàjẹ́ ní tí ọmọ páyọ̀ ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ yìí inú Suratul Baqara níbi àyà one eighty seven anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabiwa jẹ́rìí sí ọ̀rọ̀ ọlọ́run anibuni Umar radiyallahu anihuma hadith yàtọ̀dọ̀ sayidina umar ọmọ sayidina umar abdullahi bọ́nu umar sọ̀hábẹ́ ni abdullahi tí ń jẹ́ ọmọ umar sọ̀hábẹ́ ni umar náà ọlọ́mọba yọ́nù sáwọn méjèèjì ń sọ fún wa pé ó ní kọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam ó ní ànábìwá muhammad sọ pé buniyali islam ala khamusin ó ní rẹ̀ mùsùlùmí ta ni ó gbààwẹ̀ tó ní o ti ń kírun o lè gbààwẹ̀ tí nǹkan ò dẹ̀ sí ọ ò ní ọ̀sà ọ̀ ń parọ́ mọ́sà ànábì fẹ́ ṣàlàyé fún ọ pé lára ìsìláàmù rẹ tí ó fi pé ní kó ọgbà rẹ wà ó ní ànábì sọ pé ọlọ́run mọ ẹ̀sìn ìsìláàmù kalẹ̀ aláhàmùsìn lórí nǹkan márùn àkọ́kọ́ ni shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah àkọ́kọ́ ni ká jẹ́rìí pé kò sí nǹkan kan àfọlọ́run ká sì gbà pé òjíṣẹ́ ọlọ́run ti ṣe muhammad àyànfi ọlọ́run ni ọlọ́run òun ọlọ́run rán sí gbogbo ara ayé wa ìkọ́ ọmọ sọ̀láàtì kọ́ ọmọ kírun ó di méjì wa ìta ìzàkáàtì kọ́ ọmọ yọ zakanu owó rẹ̀ ó di mẹ́ta wàhájì libaeti tọ́ ọba lówó kọ́ ọ lọ sí hájì ó di mẹ́rin wá sọ́ọ̀mù ramadan àwẹ̀ tá à ń gbà yí lẹ́lẹ́ẹ̀kanú rẹ̀ sọ́ọ̀mù ramadan ìwé bàbá alágídí sọ́ọ̀mù ramadan ìrẹ́ ìyá alágídí sọ́ọ̀mù ramadan ìrẹ́ ọ̀dọ́mọkùnrin tó ní àwẹ̀ jẹ́ nkankan tó ń jẹ́ sẹ́nu ramadan ọmọ yìí pé ó ń jẹ iná síkùn ara rẹ̀ nìyẹn tó pé ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni má yọ àwẹ̀ rọmọdánà kó nú orígun márààrún tí islam ní anabi ni wọ́n mọ islam kalẹ̀ lórí nǹkan márùn yìí wọ́n á gbé kalẹ̀ àwẹ̀ rọmọdánà wọn á jẹ́ ìpele karùn mutafakọ alẹ́ yìí gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn ruwatul hadisi gbogbo àwọn afáà ńláńlá tó gba hadisi wa ni wọ́n gba hadisi wa wọ́n ní ọ̀rọ̀ gidi ni ansali bunu saadi rọdí ọlọ́wọ́ ànihu afa wa saadu ọlọ́run bá yọ́nú sí ọ̀kan náà sọ àbí oníṣẹ́ ọlọ́run ni ó sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam ó ní ànábì sọ pé inna fil jannati baban ó ní bẹnu àlìjánná ojú ọ̀nà kan bẹnu ilé àlìjánná yuqalu lahu riyan wọ́n ń pe ojú ọ̀nà yẹn ní rọ̀yán ilé ń jẹ́ àǹfààní ń jẹ́ ìwúrí fún wọn mùsùlùmí tó ń gbá àwẹ̀rẹ́ bọ́lọ́ sí nágbà ìrẹ́ mùsùlùmí tó kọnú ọlọ́run tó ọ̀pá ramadanati tó ń jà àràn pé wọ́n rójú rí ọlọ́run ànábì wá ní fún ọ ní ìró ìdùnnú ipe nbẹnu àlìjánà ọ̀nà kan bẹ́ẹ̀ tó wọ àlìjánà à ń pè ọ̀nà yẹn ní àròyánu yẹ̀dùkúlù mi ni hu aṣọ ìmú yawm al-qiyamah tó bá dojú àlìkìyàmọ̀ gbogbo ẹni tí ń gbààwẹ̀ ní ọgbà ojú ọ̀nà ìwọ̀nú àlìjánà la yadkhulu minhu ahadun ghayruhum kò á sẹ́lòmíì tí ó gba ọ̀nà ìwọ̀ àlìjánà yàtọ̀ sáwọn tó ń gbààwẹ̀ Ramadan fa idha dakhalu ògìlìkọ tí wọ́n bá ti wá wọnú àlìjánà ogòlékọ̀ wọ́n tilẹ̀kùn yẹn gbìí ilẹ̀kùn yẹn ò ní sí mọ́ fàlàm yẹdẹkùlù mi ni ahadùn kò wá sẹ́ni kankan tí ó gbàgbẹ́ wọlé mọ́ sọ pé mùsùlùmí pọ̀ láyé gbogbo wa mùsùlùmí jọ ni wá àwọn kan bẹ tí wọn gbàwé Ramadan tó ní àwọn ti gbé àwẹ̀ àmọ́ ṣe tán ṣe débẹ̀ àmọ́ àgbọ́yé tán gbé tán gbọ́yé débẹ̀ bá ṣe ìtàn ní fún wọn ní àgbọ́yé tí ó dáa ni ni wọ́n fi máa jọ sánú Ramadan ànábì wa ni ẹ bá ń fún àwọn tó ń gba àwẹ̀ Ramadan ní ròdùn ní pé ọ̀nà kan ń bẹ nínú ilé àlìjánná ọ̀nà yẹn rọ̀ yáàánú ni wọ́n ń pè gbogbo ẹni tí ó gba àwẹ̀ Ramadan tó gbà bọ́ọ̀lù sí lágbàlẹ́ inú ọwọ́ ní ọgbà bẹ̀ wọnú àlìjánná tó bá ti wọlé tán wọ́n tilẹ̀kùn yẹn ní ẹnìkan ní àyè wọlé mọ́ muttafaqu alayhi àdìsí àdìsí tọ́lá láàfíà ni látọ̀dọ̀ ń ṣe ọlọ́run bákan náà àni àbí sáyidì lókòdì rẹ̀ ọdí ọlọ́wọ́ anihu àfa àwa sáyidì alẹ́kòdì rí ọlọ́run bá yọnu sí ọ sọ báyìí pé anna nabiyya sallallahu alayhi ó ní àdébí sọ pé mọ̀mí ni abudi yasumu yawman fi sabilillahi ó ní kò sínú ẹrú kan tí ó gbààwẹ̀ lọ́jọ́ kan tó gbààwẹ̀ náà ní ìlànà tọ́lọ́hun ọba tó gbà ní ojú ọ̀nà tọ́lọ́hun ọba illa ba'ada Allahu bidhalika al-yawmi wàjíyàwó mìíràn ánìnàárì àyàfi kí ọlọ́run gbé ojú ojú ń tọ̀ ń kú kó gbé jìnnà síná tí ń já sí pé ìwọ́tọ̀ gbàwé Ramadan bọ́lọ̀ sí ní àgbà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ní lárúgbó ni lómidan ni gbogbo ẹni tí ń gbàwẹ̀ rọmọdánù bọ́dọ̀ sí ní àgbà àyàfi kí ọlọ́wọ́n ọba kó gbé ojú rẹ̀ jìnnà sí iná jánámà ní ìgbà ní ọ̀nà àádọ́rin tí ń jásí pé gbogbo ọwọ́ gbàwẹ̀ gbàwẹ̀ mo kí ọ kú oríire gbogbo ọtọ́ ń gbà ìbọ́dọ̀ sí ní àgbà mo kí ọ kú oríire nítorí bẹ́ẹ̀ eléyìí tá a gbọ́ yìí ọlọ́mọsí mọ́sàfíìsì wa láǹfààní ọlọ́run ọlá aláìlá ilọ́lọ́ dr sulaiman muhammadu la awal ẹgbẹ̀jì gbogbo tilẹ̀ ògbómọ̀ṣọ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àwọn pródọ̀tì wọn àti sàlàyé ẹlẹ́ẹ̀kan àwọn náà wọ́n ń ṣe sulafin àwọn náà wọ́n ń ṣe lawafin àwọn náà wọ́n ń ṣe one stone gbogbo àwọn pródọ̀tì yìí pọ̀ ẹ mọ̀ bá wọn rà á ọlọ́run ó mọ̀ fi àlùbáríkà sí ọ̀làlá ìlà ìlọ́lọ́ ìbéèrè tá a máa béèrè òun ni pé gbogbo mùsùlùmí ayé pátá gbogbo owó tó ń gbọ́ wa tó ń wò wá àwẹ̀ rọmọdánù ọdún yìí tó bẹ̀rẹ̀ yìí ọjọ́ wo ló bẹ̀rẹ̀ inú oṣù olóbẹ̀ tí ń ṣe oṣù gregoria tí ń ṣe oṣù january february inú oṣù lọ ramadan ọdún yìí bẹ̀rẹ̀ inú oṣù ọlábẹ̀rẹ̀ rẹ̀ yìí inú oṣù olówó bọ́ sí nínú oṣù ti hìjìrí ọjọ́ wo ló bọ́ sí oṣù wo ló bọ́ sí ọdún wo sì ni nínú oṣù ti hìjìrí ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ààwẹ̀ ramadan yìí ǹjẹ́ ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí ayé àbí kìí sọ̀ranyàn àwọn wo ni wọ́n sọ ààwẹ̀ ramadan jọ̀ranyàn fún àwọn wo ni ọ̀jọ̀ranyàn fún ẹ ṣàlàyé méjèèjì fún wa kẹ́ ẹ máa ju ìbéèrè yín sórí nọ́mbà tí ń lọ lójú skírínì yìí àti nọ́mbà tá a dà kọ yìí nọ́mbà tá a dà kọ ní zero seven zero thirty sixty five eighty four forty nine lẹ́yìn náà àwọn pródọ́tì wa tí a ṣàlàyé lẹ́ẹ̀kan tí iléeṣẹ́ yìí ń gbé jáde bẹ́ẹ̀ sì máa rí wa wò lórí iléeṣẹ́ yìí òun náà ni pé ẹ máa rí wa lórí adùn àṣà yorùbá ẹ máa rí wa wò nígbà wáṣẹ̀ lórí facebook àti youtube ọlọ́mọsá pẹ̀lú wa ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ibi tá a bọ̀rọ̀ yìí dé a tún bẹ̀rẹ̀ ń bẹ̀ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run a gbọ́dọ̀ ṣàlàyé yékéyéké tán yányán àti àwọn hadith tí ànábì sọ fún wa nípa ọ̀rọ̀ ramadan àti ntọ́rọ̀ mọ́ a tún máa tẹ̀síwájú sí wa lọ́la ọlá la ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina walhamdulillahi rabbil